ní melatonin, mo ti sọ fún aláìmọye ìgbà melaton a lè lò kò kì í ṣe kì í kò wà fún habit ìyẹn ni pé kì í ṣe nǹkan tó jẹ́ pé ó máa mọ́ wa lára kákan lò kí bọ́dọ̀ àpò relax àìmọye tíì la lè lò àwọn tíì tó jẹ́ máa ń relieve stress herbal tea tó dáa tó jẹ́ máa ń relieve stress ó wà níta a lè ra chameleon chameleon yìí ó máa ń jẹ́ kí ara relax tára bá dẹ̀ ti relax a máa sùn ní àwọn àtàwọn nínú ìdùtọ́ pé kógókógó jọjọ́ ọjọ́ là ń ṣe káàkiri a lè lo chameleon tea a máa boil omi a máa fi sínú omi a máa tó bá bẹ́ẹ̀ lẹ́yìn five minutes àbí ten minutes a ti yọ oró àámú bákan náà àwọn tíì tó tún jẹ́ pé bẹ́ẹ̀ bí green tea green tea náà dáa ó da fún relaxation a lè mú lásìkò tútù tá a wà yìí tá a bá fi tá a bá tá a bá ti bò ó àfi honey sí ẹ máa ka lo ṣúgà ẹ ká máa lo honey kí honey wa máa pọ̀ ju ṣúgà lọ honey dájú ṣúgà lọ ẹ ká máa lo honey gbogbo nǹkan tá à ń sọ yìí ó máa ràn wá lọ́wọ́ àwọn tá a bá dẹ̀ ní blood pressure tàbí tá a bá ní blood sugar ṣe àmọ́ pé men. àwọn èèyàn mọ̀ pé cinnamon máa ń ṣe fún blood sugar ó dẹ̀ ń ṣe fún blood pressure ó máa regulate blood pressure ó máa regulate HDL wa ó máa regulate gbogbo ẹ̀ mo bẹ̀ yín nítorí ọlọ́run ẹ jẹ́ kí a máa lo àwọn nǹkan tí mo sọ yìí cinnamon stick tá bá ti ń bọ́ìlì tíì wa ẹ jẹ́ ká máa mú ẹyọ kọ̀ọ̀kan ká máa fi sínú tíì wa ká máa bọ́ìlì tó bá dẹ̀ pé ground one yẹn ni granited one ni ó dáa náà a lè bù sí ìjùmọ̀ mi hmm, inú ògì ni máa ń fi yẹn sí ó dáa tó bá dẹ̀ pé àwa tá ti rẹ tá ti da garlic àti eh, lime tí mo sọ lẹ́mọ̀n tá a ti ṣe sínú omi ni ká máa mú làárọ̀ ká dẹ̀ máa mú lálẹ́ ká tó sùn gbogbo àwọn nǹkan ló máa ràn wá lọ́wọ́ èmi ni castaros ni kò ní jẹ́ kí kókó fúnka gbogbo ara wa ó máa shrink ẹ̀ ó máa shrink ẹ̀ yẹn ni pé a pa cells ẹ̀ gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ó wúlò fún ara wa àsìkò tá a wà ọ̀fìnkì tí wà ń tàn onímọ̀ sọ pé ẹ ká máa lo vitamin C ní ẹyọ one thousand milligram lójoojúmọ́ a dẹ̀ nílò multivitamin ṣẹ́rí àwọn tí immunity wọn tí kò strong tá bá lo multivitamin tá dẹ̀ lo vitamin c á jẹ́ kí immunity wa strong ṣùgbọ́n oúnjẹ tá à ń jẹ kì í ṣe pé carbohydrate food ká má yẹ kó pọ̀ jù ní oúnjẹ wa protein ó gbọ́dọ̀ pọ̀ dáadáa nínú oúnjẹ tá a bá ń jẹ protein gbọ́dọ̀ pọ̀ dáadáa nínú oúnjẹ wa mo bẹ̀ yín ní lágbọ́rọ̀ ọlọ́run àní ṣàìsàn gbogbo apátápátá ẹ̀ àsì ní fi ọjọ́ ọlọ́jọ́ àní fi lọ o ọdún tó ń bọ̀ yìí ọdún ayọ̀ ọdún ìṣelógo ọdún àlàáfíà ni ọlọ́run máa ṣe fún gbogbo wa ẹ má gbàgbé jẹ́ ká pàdé lọ́la lórí ìkànnì náà ni tẹ́síṣọ́ rédíò and tẹlifíṣàn lórí ètò ọ̀rọ̀ ṣùnùkù fún tọ̀la títí wá di ọ̀la mi ò fi ń sínú ìbànújẹ́ mi ò má ní báyìí nínú ìbànújẹ́ láṣẹ Elédùmarè o kò ìnà bọ́sẹ̀ dé rèé ẹ jẹ́ ká máa fi ìgbádùn ṣayọ̀ kó tó di pé àmọ́ kó ìgbàsílẹ̀ fótó ní mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbọ́ wọn tí wọ́n ti ṣùgbọ́n mi ní amúlùdùn bó tètè lè jẹ́ pé mo wà ń bẹ̀ nínú ẹ̀mí pẹ̀lú wọn mo bá wọn transmit àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àṣeyọrí èyí tí a ṣe lónìí lórí ray of the moment and uh, in conjunction with uh, amúlùdùn fm ninety nine dot one èyí tí wọ́n ṣe lónìí ọdọọdún náà ni a ó mọ ríyìn báwo àwa náà ó sì mọ̀ wá lọ́dọọdún a ó lè máa gba àmì ẹ̀yẹ o lágbára Elédùmarè gbogbo ọdún ayọ̀ la máa ṣe o ẹ jẹ́ ká tún pàdé lọ́la gẹ́gẹ́ bí mo sọ pé láìsí ẹ̀yin kò sí èmi mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ ṣé gan ojú òní tì yín ayọ̀ la máa fi ṣe ọdún 2020 àlùwẹ́ nìkan kan àti lórúkọ Jésù.